ti dé hot ó ṣe ń jábọ́ ni drop like it's hot ó ti yẹ that's how star do ti má ṣe báyìí like seriously that's how star do <laughs> ti má ṣe báyìí ah ẹ̀jọ̀n torí ọlọ bíràwọ̀ ṣe ń ṣe nìyẹn ara tó bá omi ti bá dá bíràwọ̀ ṣe ń ṣe nìyẹn náà ti mọ̀ pé ah kò sẹ́ni tó máa wà lórí Orísun gan tí ò ń ṣe ra ọ̀ kí ló ń ṣe yìí mi fi gẹ́ra ga àwọn kan fi ń ṣe ẹ o gbogbo ẹ̀yin tẹ́mi lẹ́kí tó tẹ̀síwájú kí n tó tẹ̀síwájú kí n tó tún sún síwájú ẹ wo ẹ̀yin náà ti mọ̀ pé mi ò ní ṣaláì má polówó Orísun estate fún yẹn ti mọ̀ pé Àyìnkẹ́ Túndé bẹ́ẹ̀ ni mi ní fi yín lọ́rùn lẹ̀ <laughs> ṣèbémi àti yín lórí ètò yìí láyé tá wà yìí inside life wey we dey <laughs> mi ní fi yín lẹ̀ Orísun estate John nítorí ọ̀nà ṣó ti do onílé ara rẹ̀ no mo ti serious tẹ bá ti rójú mi ẹ ti máa mọ̀ pé mo ti gbé tèrè kúrò torí serious matter ọ̀rọ̀ tó tó serious lélẹ̀ business lélẹ̀ ẹ ti mọ̀ pé ojú mi ti change kí nìdí ìwọ tó sì jókòó sí dé ń bẹ̀yìn hmm? tó ṣì ń wò tó kàn máa wò pé òkè aṣá máa mọ̀ pa yín kẹ́ máa ń polówó Orísun ẹ̀sẹ̀ àwọn tó ń rà wọ́n mà ti mọ̀ nǹkan tó ń rí àwọn tó ń rà wọ́n mà ti mọ̀ pé hey investment ńlá kan mà ti wà ńlẹ̀ àwọn tó ń rà ọkàn wọn ti ń balẹ̀ inú wọn ti ń dùn pé yes ah landlord mi ò lè rówó lé gbàmọ̀ landlady mi ò lè rówó lé gbàmọ̀ ah ah a ti kúrò nínú ẹgbẹ́ àwọn tó máa ń yálé gbé káàkiri a ti kúrò nínú ẹgbẹ́ àwọn tí landlord kọ́ máa ma sọ̀rọ̀ sí kàṣàkàṣà a ti kúrò nínú ẹgbẹ́ àwọn tí landlord máa ma sọ̀rọ̀ sí kàṣàkàṣà pé ìyá alágbájá ó yá owó yín ò ti pè ẹ sanwó ọdún ìkẹ́ kí ló dé ṣe fẹ́ gbalé mọ́ wa lórí ni tí landlord bá ti ń sọ fún ẹ pé kò fẹ́ gbalé mọ́ òun lóṣù mọ̀ pé àṣejù ti wò ó ti tẹ́ nìyẹn <laughs> ọlọ́run má jẹ́ àtẹ tó bá ti ń sọ pé bàbá alágbájá ìyá alágbájá first born yín ó ti lé ní twenty five years inú ilé yìí ilẹ̀ bí sí wọ́n ti ń sọ fún yín pẹ́tipẹ́ nìyẹn tí lálejò bá ti ń parí pé áá ìyá alágbájá bàbá alágbájá ṣe é fẹ́ gbalé mọ́ wa lórí ni kò sí nǹkan méjì ó ti pẹ́ ó ti pẹ́ ó ti pẹ́ ó ti expire nínú ilé yẹn kí wá ní nǹkan tó lè fi ṣẹ́gun irú nǹkan báyìí bí mi kí n sọ fún ẹ màá sọ fún ẹ òun ni Orísun estate kó o bá wa dòwò pọ̀ kí wọn náà bá wọn nípìn ah, ah, kí wọn náà dolórí àwọn tó ti ń wẹnu sí ẹ lára pé kí tiẹ̀ ló fẹ́ fi gbèsè ayé ẹ̀ ṣe gan-an òkè wọ́n ṣe nǹkan rẹ láyé ò tí gbé nǹkan rẹ ṣe wà á lè sọ fún wọn wo tó bá ti kọ́ tán o ti gbé short up lé wọn lé wọn nìyẹn automatically kò sí pé kíni àwọn tó ń bú ẹ pọ̀ kọ́lé yẹn àwọn gọgọ́ ló máa bẹ gbégbá ọpẹ́ kiri pé ọlọ́run ti ṣe o lágbára ọlọ́run ò bọ́ lòun ṣe máa bọ́lọ̀ ṣe máa ṣe fún mi nìyẹn bọ́lọ̀ ṣe máa ṣe fún wọn náà nìyẹn john ti torí tọ lọ owó tí ò gara ní Orísun estate wa yìí ibi tó o bá fẹ́ sí ibẹ̀ náà ló máa mú sí o lè sanwó ẹlẹ́ẹ̀kan tọ́nà bá ràn lọ́wọ́ o lè sọ lẹ́ẹ̀mejì o lè sọ lẹ́ẹ̀mẹ́ta tó bá jẹ́ tàbújá níjọ tara ṣàṣà lọ pè wọ́n kó o mú ilé ẹ̀ sàbújá tó bá jẹ́ fọ́ ni arígbájú òfò ee eh, eh, à ń bẹ́bẹ̀ tó bá jábẹ́kúta ni Ìbàdàn Ìlọrin Òṣogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìbẹ̀jú lẹ́kí lọ́lọ́kan òjọ̀ kan ẹ̀ẹ́dẹ́ tó bá rí lẹ́ẹ̀bẹ̀ yẹn ìwọ gan <laughs> má jẹ́ kí n máa sọ pé ó máa fọ́ bùtùbùtù wàá fọ́ bùtùbùtù sí nǹkan rẹ ni mi sọ nǹkan tí ò dáa tára ṣàṣà pé ó bá wa nípìn nínú nǹkan ńlá yìí torí oríire ńlá ni ẹ wo ẹ má jẹ́ kí n máa sọ̀rọ̀ jù ẹ̀yin náà ẹ tètè gbégbèsè ọdún yìí ó tún ti ń lọ náà nìyẹn ètò sì ń tẹ̀síwájú gbogbo ẹ̀yin tèmi nílé abala tọ́pọ̀ súnkàn báyìí òun ni abala music video review ẹ̀yin náà ti mọ̀ pé hmm, àwọn ọmọ wa ní music industry oh oh wọ́n ṣe bẹ̀bẹ̀ tó yẹ pé tẹ́yìn gan bá ń gbọ́ àwọn orin mo jókòó láàárọ̀ yìí kí n tó máa bọ̀ ní studio mo ń gbọ́ àwọn orin lọ́lọ́kọ̀ òjọ̀kọ̀ inú mi dẹ̀ dùn pé ẹ eh, ṣé nàìjíríà náà ni wọ́n ti ń kọrú àwọn orin báyìí ṣé nàìjíríà làwọn talent báyìí ti jáde ẹ mọ̀ pé ayé ìgbà kan wà ń gbà ẹ̀ tẹ́ pé àwọn bàbá bàbá wa kọ́ máa sọ fún yín pé ah orin táwọn tẹ̀ ń gbọ́n gbà yẹn gan kò yá wọn well àwọn jùjú àwọn fújì wọn à ń lẹ̀ dáadáa àwọn àpàlà tó jẹ́jẹ́ pé yes ah ah, àwọn náà ní kí mi inú àmọ́ tó bá wá ń sọ àwọn orin tìgbàlódé tiwantiwa táwọn ọ̀dọ́ ah, ah, ẹ̀yin náà ti mọ̀ pé àwọn ọmọ wa ń try ní music industry lọ́ọ́lọ́ọ́ báyìí mo gbé fún wọn ó ní wọn ni mo wá fẹ́ máa ṣe àyẹ̀wò ẹ̀ tí mo fẹ́ wádìí ẹ̀ tí mo ti lọ wádìí ẹ̀ wá tí mo ti lọ wò wá fẹ́yìn tèmi òun náà ni ó wà bẹ́ẹ̀ by Simi. ó ti yẹ tá a bá sọ̀rọ̀ ó wà bẹ́ẹ̀ tó jáde ní àtọwọ́ Simi ẹ ti mọ̀ pé orin tó ní kìmì ni àmọ́ orin yẹn pẹ̀lú bó ṣe dùn tó yẹ àwàdà ló bá dé nú ẹ̀ o àwàdàwọ̀dẹ̀ ló wà nílẹ̀ ni wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń lọ pati onípati ẹ̀yin abólódè fẹ́ lójú <laughs> ẹ̀yin ní Simi báwo èmi kọ́ mu sọ bẹ́ẹ̀ o tẹ́ẹ̀ náà bá gbórin yẹn tẹ́ ẹ bá gbọ́ lyrics orin yẹn ẹ mọ̀ mọ̀ pé ẹ̀yin bọ̀dá ẹ̀yin àǹtí ẹ̀yin ẹ̀yin abúlóde fẹ́ lójú ṣá ẹ̀yin náà bá wí tẹ́ ẹ máa lọ pátí oní pátí tẹ́ ẹ máa gbàgbé gèlè <laughs> tẹ́ ẹ máa gbàgbé fìlà nínú orí yẹn a rí oríṣiríṣi aṣọ ilẹ̀ wa tiwantiwa ẹ máa rí ìró àti bùbá ó lọ rẹ̀ ẹ máa ránkàrà ẹ máa rí ọ̀kadà wa tá a ẹ máa rí dánfó nínú orin yẹn tó ti ẹ̀ kó sí dánfó nínú orin yẹn náà àwọn àgbà òṣèré náà bẹ́ẹ̀ àwọn àgbà òṣèré bíi Jídé Kòsọ́kọ́ àwọn àgbà òṣèré bíi Ọdúnladé Adékọlá orin yẹn ayẹyẹ fàájì pàtí oúnjẹ ìnáwó òun ni orin yẹn bá lọ mo ti rí dáàdùwà Jídé Kòsọ́kọ́ ó ní kinní kan tó gbé wá bíi kinní báyìí bó ṣe fi yan owó rẹ̀ <laughs> wọ́n yan owó yẹn jáde púpú owó ló ń jáde nínú ẹ̀ kò ń ṣèbọn wọ́n yin ni púpú ó wà bẹ́ẹ̀ báyìí sí mi orin tó ń dùn ni orin tó lágbára kó wá síbi tẹ́ẹ̀ ti lè gbọ́ kò sí bẹ́ẹ̀ lọ kó mọ́ wọ́n ń gbọ́ ó wà ń bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ lọ sìnkú àgbà wọ́n ń gbọ́ ó wà ń bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ lọ ṣe kí ni bẹ́ẹ̀ kọ́lé kó ra Orísun estate yẹ wọ́n máa play kù síbi tó rìn ò lọ gbogbo ẹ̀yin tèmi kẹ́ má sọ pé ah, ah, àyìnkẹ́ ẹnu ẹ ti pọ̀ jù ẹ lọ gbọ́ ó wà ń bẹ́ẹ̀ báyìí sí ni ètò ń tẹ̀síwájú